وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا قلوا أني وأن نبي محمد صلى الله عليه وسلم أنا وجور التي كن كان والتي إذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا نقبأتي بابا لاوى أبو الأنبياء النبي إبراهيم عليه الصلاة والسلام olúwa nígbà tí ibrahimu ń ké pé ọlọ́run ọba rẹ̀ wípé rọ́bí jàálhàdà baladan amina nínú àwọn tí olúwa yọ̀ ń dá fẹ́mi àti wọ́ tí ó sì dá ká ma lò gbogbogbà ta bá fúra pé a a nídìí ìrànlọ́wọ́ ọlọ́run òun ní kẹ́yàn ọmọ pé rọ́bí òun náà ni rọ̀bí kò sí yàtọ̀ ọ̀nà rọ̀bí àti gíní àti rọ̀bí but gẹ́gẹ́ bí òsìlúbò kìtàbàtìl mushaf bí wọ́n ti kọ alkùránil kẹrí mọ̀ kalẹ̀ rọ̀bí ìyá àti ń bẹ́ ń bí rọ̀bí wọ́n ìsábà sí kíní wọ́n ìsábà kọ́ àmọ́ kankan náà ni rọ̀bí àti kíní rọ̀bí ìyẹn ni pé ìwọ olúwa ọba mi annabi ibrahim ń pe ọlọ́run ọba bẹ́ẹ̀ níbi ni a ti pàkíyèsí wa ní tí a ti wí lọ́pọ̀lọpọ̀ ọgbà bẹ́yàn ọba tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run lè dùnáì àdáb lè dùnáì àdáb àdúwà náà lẹ́kọ̀ọ́ tèyàn máa lò bọ́bá fẹ́ bẹ̀ ọlọ́run ẹ̀kọ́ ìtọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run àdúà bá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ti kọ́ wa ọlọ́kùnrin kan wọ mọ́sálásí ń jọ kan annabiwari ti ń sàdúà ọwọ́ lé ń jẹ́ ọkọ̀ wí ní pé olúwa fún mi ní nǹkan báyìí sí nǹkan báyìí fún mi sí nǹkan báyìí fún mi ẹ̀rẹ́lẹ̀ yìí ti ń pé ọlọ́mbùnmi ọlọ́mbùnmi yìí ó ti kánjú ó ti ṣe gíní ó ti kánjú ìtumọ̀ tá annabi wímbẹ̀ ń bí ọba tí yíye wa annabi láyé wa lọ́nà bòmí sallallahu alaihi wasallam nínú hadithu shafa'a annabi ní bọ́bá díjọ́ gbẹ́ndẹ̀ alkiyama tí gbogbo ọmọ annabi adama bá wà ní dàmú àti gbogbo ọmọ annabi adam ọsàrí lọ bá bàbá wa bàbá wa àgbà annabi adam aléhìsàlám tó ó dójú ẹ̀ lónìí o tí ọ bá fi gbà wá lẹ̀ tó wí fọ́lọ́un kọsànú wa wọ́n lá annabi adam ọyẹ̀ pé o ní yí kọjá tí mo lè fẹ̀mí ẹnìkan balẹ̀ pé mo ní nǹkankan tí wí fún fọ́lọ́un wọ́n gbogbo wa á darí annabi ibrahim abul anbiya aléhì sọ́látù gbogbo wọn ni wọ́n yẹ tọ́rà nẹ́bí lọ́lọ́run rí sáàvù ọ̀nà ọjọ́ náà fún sallallahu alaihi wasallam òun ni gbogbo ẹni tí wọ́n bá pẹ̀rùn tán ànẹ́bí níbọ̀ bá fẹ́ kí òun ó sì pẹ̀rẹ nírun ń wí وسلوا الله لي الوسيلة فإنها مقام لا ينبغي إلا لأحد من بني آدم النبي ni ẹbẹ̀lọ́n pé kó fún mi ní alkini alwasila nítorí pé ọlọ́run fi mọ̀ mí pé ipò kan ni tóhun ò ní fún ju ẹnìkan lọ nínú ọmọ àdábí àdámà mo sì fẹ́ kó jẹ́ mi sallallahu alaihi wasallam gbogbo ẹni tí wọ́n bá pẹ̀rùn tán tí ọ̀bá tí ìmàdúà tí wọ́n máa se lẹ́yìn ìrùn lọ́ọ̀kọ́ o annabi sábà sọ pé bẹ̀bá se nǹkan báyìí ní tó se nǹkan báyìí fún yí àmówí ń bí eléyìí pé gbogbo ẹni tí ọ price rẹ̀ látayé o yọ́ ma mú consideration rẹ̀ wá lórílẹ̀ ayé o kíni kọ̀nà olówó kọ̀nà ní nkankan a má ma tọrọ wà sí ìlàfà nẹ́bí each time tọ bá ti gbọ́ tí mọ̀ àdínú bá pẹ̀rùn bóla ma wí allahumma rabba hadhi da'awati tamma wasalatil qa'ima hati muhammadan alwasilata wal fadila wa ba'athu maqaman mahmudan alladhi ó rí páwọn nǹkan mẹ́bẹ̀ tí wọ́n máa wí tí ọ jáde nù tí a wí nísìn e eh, torí pé alẹ́mọ́ ní gbogbo àwọn ìyókù ẹ̀sì yọ́kù ń bẹ́ ibi tí bídí àti bẹ̀rẹ̀ náà wàdárájátà rọ̀fíà ìnákàlá tó lé ó ti gba láìsẹ́ẹ̀sì kí n sì pẹ̀rẹ̀ látàyé nù ẹ̀dàkùn ẹjọ́ mọ́wàlá ìṣẹ́jú mélòó ọjọ́ mélòó ni ó gbọ́ kò tó kọrù àdúà yìí gbogbo ìyàbá tó papọ̀ léyìí tọ́wọ́ tẹ́ntíkì tá wí kò ju sẹ́ntẹ́nsìsì mẹ́rin lọ kọlọ̀nkọ́ mọ́sà sí rọrùn fèmí àtẹ̀yìn ma pé wọ́n ń pèrún yàyín wọ́n ń pèrún bẹ̀rún wọ́n ń pèrún kọ́dẹ̀ lómi inú rédíò ó pé amóni pèjì ẹ̀ fm náà pé sí gbogbo ẹ̀ náà láàmà tẹ̀lé torí òfin kejì ní pé ànẹ́bì ní bí mọ̀ázínú bá ìdáhùn lórí eléyìí inú àwọn wa ṣekùnà ibn ọ̀fẹ̀mẹ́n rahimahullah àwọn ni wọ́n dáhùn rẹ̀ pẹ̀lú fíkíwù èyàn ti gbọ́rọ̀ annabi yé tààrà sallallahu alaihi wasallam wọ́n ni ta annabi wí ni pé ìdá sami'tumul mu'adhdhin ìdá sami'tumul mu'adhdhin bẹ́ẹ̀ bá gbọ́ kíni tẹ́ẹ̀ bá gbọ́ mu'adhdhinu ti ń pèrùn ẹni ó ti wá pẹ̀rùn kan kalẹ̀ látọdún mẹ́wàá àbọ́dún márùn táwọn kan rìkọ́dù ẹ̀ kalẹ̀ tí wọ́n wá ń plé rẹ̀ ní àti amóní àti fm àti gbogbo ẹ̀ èyí wọn ò sínú ìdásẹ̀mẹ́tún almuadin fatiwa baba ibn ọ̀fẹ́mẹ́nu rahimahullah pẹ̀lú fíkíwò àti gbọ́rọ̀ ọlọ́run àti tànẹ́bìyẹ àmọ́ gbogbo wọn náà ní kọ tẹ̀lé ìdásẹ̀mẹ́tún almuadhin a máa káwà mọ̀ pé òfin ọlọ́run ní pé láyúkẹ̀ léfò lọ́hù nafsan ilẹ̀ àwúsàn bọ́bá wá di pé bí wọ́n ti ń pè in sequence tí ọ lágbára àti wá tẹ̀lé gbogbo wọn àti time ẹ̀yìn ọlọ́run rí ibi tí ọ lágbára mọ̀ àmọ́ lápẹjú eléyìí pé tí ẹ̀tán lò tún wá gbọ́ tí wọ́n tún bẹ̀rẹ̀ mí mọ́jọ́ oṣù ìdásẹ̀mìtún almuhammed àmọ́ ogun wọ́n ń pè lẹ́ẹ̀kan náà ètí ọba wá lágbára lọ́mọ fọ́lò nù wọn ó sì sàdọ́ àlẹ́yìn rẹ̀ ẹnu exception ti ń bẹ̀m̀bẹ̀ ni ìrùnnú rédíò àbírùn eh, gbogbo ọ̀nà tàà ma fi tó ipẹ́ nìkan kìí se pé mọ̀ adínù ní ń pèrún ó ti pè kalẹ̀ pẹ́ kọ́dẹ̀ ẹlòmí eléyìí tí wọ́n rìkọ́dì stúdíò ló jí lọ rìkọ́dù ẹ̀ kò pèrún ó fíkíwù bàbá ibùnú fèmí nínú ó ìgbà tó ń rí kọ́ọ̀dù rẹ̀ ṣe ń pèrún ni lẹ́ìsẹ̀ bí mọ́ adìn wọ́n nàbí sọ́lọ̀sọ́lọ̀m kọ́ọ̀lù ìdásẹ̀mẹ́ẹ̀tún almọ́ adìn lórí eléyìí náà kẹ tí ìdélẹ̀ wá ń bí i àmọ́kámọ́ ké kalẹ̀ àwọn alfa alágbàáyé wọ́n ti gbé fatiwa jáde kò sí ayé rẹ̀ nínú islam kẹ́yìn ò pé àwọn ìlú kan dánwò nísìn wọ́n tíra rẹ̀ láìpẹ́ yìí ní cairo náà mọ́ wọn succeed wípé ẹsẹ́ dẹ́ ń dàmú ara yìí torí pé àwọn ó tún lówó nú gbogbo ẹni ọba jẹ làdá nínú àwọn ìlúdà ń wí yọ́ mọ́ gbá kíní yọ́ mọ́ gbówó oṣù pé èwó làbúrọ̀ mọ́ gbá làdá nì sí àyìn tó gbà sí àyìn tó bọ́bá ti dà sí kí wọ́n plé rẹ̀

ojú èjè lọ kọ́dà náà àwọn àhàdìsù mi láàdá tí ń bẹ́ ń bí kíyàn jẹ́ làdá ní fẹ́ ju ti ìmọ́mù lọ ẹ̀fẹ́ deprive àwọn èèyàn mú gbó ládáun ni torí náà làwọn àfáà wọ́n fi se fátíwá lágbàáyí pé ẹ̀lò tẹkinọ́lọ́jì yí sọ́nà bòmí tí ó fi wúlò fún islam kò burú kẹyàn ó lo tẹkinọ́lọ́jì kò burú àmọ́ ẹ̀ ń pé gbogbo mọ̀tẹ́yàn bá kọ́ àmọ́mọ́ àjẹ́pọ̀ ọmọ fi tako èyí tí ọlọ́wọ́ àtànẹ́bì gbé kalẹ̀ ní àmọ́ ìtọ́ bá fi ràn lọ́wọ́ irú kéyìn o fi máìkì pẹ̀rún nísìn irú tẹknọ́lọ́jì tó sé gíní tọ́ dáa ya ohun rẹ ọgbùn yẹnyẹn kò lè ju lé mẹ́rin márùn sí àyín lọ bọ́bá ti gbé kíní ìsẹ́nu ọ́dà wọn ma gbọ́ ní máìlì mẹ́wàá ọ̀nà téèyàn fi fi tẹknọ́lọ́jì ran ìsẹ́ ọlọ́run lọ́wọ́ nù àmẹ́ ìtí ká máa fúra ìtọ́ ti wá di pé òun ni ó tó máa kọ dí irú nísìn àwẹ̀ là ń gbà yí nísìn kẹ́nìkan ó pọ̀un ní kìníkà tó wọ́n fi wo sánmà ẹmọ́ ulẹ̀ wá oṣù kan kí yóò sọ fún yí báyìí náà ànẹ́bì ni súnmú lèrò ìyàtì wà áftorú lèrò ìyàtì ìyàtọ̀ ti ń bẹ̀m̀bẹ̀nu àwọn alfa tí a bá tí wọ́n ń lò lọ bí pé a ma wá fi se àtakò ṣẹ̀ríà eh, ìtọ́lọ̀wí ìta nẹ́bí wíà ah, kọ̀ sáyé rẹ̀ o lórí tó ní ọ̀rọ̀ àdánù eh, yìí kọ̀ bá mọ́ ogun bí wọ́n bá ti fẹ́ introduce orú rẹ̀ ẹ̀láwọn àfá alágbàáyé wọ́n ti ní ọ̀dá o pé kí mọ̀ àdínà wà ládàá rẹ̀ kọ ma gbà kí ṣe àrù ìsìláàmù pé tani mọ̀ àdínù bí ni òun là nẹ́bì ẹ́ mọ̀ádínú mẹ́lú lánẹ́bì ní méjì mẹ́ta <laughs> kò ní ìdá kan mọ́ wá wíwò bẹ́yàn bá ti mọ́ <laughs> ẹ̀rákùn òdòdó ọ̀rọ̀ ni in ti ń dẹ̀ ẹ̀sìn rúnú o àyè gẹ́ẹ̀sì ń bí ọ̀rọ̀ ẹ̀sìn o bẹ́yàn bá ti mọ́ kọ̀dákẹ́ àmọ́ ń gbà méjì tí ọba mú jẹ́mi mẹ́ta o bá bá ń bá rú lọ òun ní dẹ̀sìn rú ọkàn dàbí ẹ̀rin ni ọ̀rọ̀ alkiyama ọgbà gẹ́sìn o mọ̀ádínú mẹ́rin lànẹ́bì ní sallallahu alaihi wasallam ta nẹ́bì náà sì ma kí ni kọ́lí tí ọkọ̀ kan wọn tí wọ́n fi yàtọ̀ síra wọn ara ń táwọn alfa wónù pé ń èkí mọ̀ádínú ti bí yọ yàtọ̀ kí ti bẹ̀rún náà sé kíní kọ annabi ni mu'adhdhinu ta'ama tó gbajúmọ̀ bilal annabi ni abdullahi ibn ummi maktum annabi ni mu'adhdhinu ta ń pè ní sa'adul qars nípa báyìí uh, àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn àlfáà tó pọ̀ ni wọ́n fi ní àwa ah, ní mu'adhdhinu ẹyọ kan láàmà lóhun gbogbo olú yìí ohun rẹ̀ dá ohun rẹ̀ se kìíní wọ́n bá ti ká kalẹ̀ kọba mọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wọ̀nyí torí náà inú bídí àti ọ̀dá bàbá bí wọ́n bá ti fẹ́ introduce irú ẹ̀ kàmọ́gbà láyé àbí mo ti wí èyí wọn pé wọ́n tako technology o ibi ọ̀dá o lánàá lánàá yìí ọmọ ìyá wa a military man torí káfi tara wa jí èdè ìsin lánàá ni àbí before magribi lèmi rẹ̀ jòkó iṣẹ́ tí ń se ọlọ́wọ́ padà jẹ́ kọ́ parí rẹ̀ kọ́ jáde ẹ̀ lẹ́ran kan pé military man ní oòrùn báhùn pé òun náà fẹ́ gba ládá engineers tó lòun pẹ̀lú gbogbo faraidu bẹ́yàn kan bá kú iye báyìí ni ọ jẹ tí ọ ma wá tí ń dàrú tẹ́lòmí ọmọ tí ọkàn ma pínpín kópin òun wá ń prógrámù rẹ̀ pé kọ́dà kéwúrí <laughs> program ó bí ọ pé èyàn mélòó ló fi ilẹ̀ ìyàwó mélòó ló fi ilẹ̀ ọmọ ló fi ilẹ̀ ní bàbá gbogbo ẹ̀ ó sì tẹ́ bí kọmpútà náà ni yóò sì sọ fún ọ pé iye ti lámàí ni èlò ló ní iye tó ní ni yóò pin fún ọ ẹlákùn sí technology yíwọ̀n òwúlò èyí tán encourage ọ̀nkálukú sínú wábi tí ó ti wà lìjẹ́ náà níbi ẹ̀kọ́ rẹ̀ tọ́ ọkọ̀ náà àmọ́ ẹkọ̀ tí yàn bá ti kọ́ tí máa fi ń di pé kí ní yóò make sense ọ̀rọ̀ lọ́n yóò make sense iná lọ lọ́wọ́ torí ìmọ̀ ẹlòmí o mú wọ́ná gẹ́gẹ́ bá ti ń bẹ lọ́n kí ma ti wó mú wa wọ aljanna àmọ́ kọ́lá kìí sí ma kíwú nìkan gbọ́n tí yàn bá má gbìyànjú kí kó lò kọ́lọ́nkọ́ àdúà ní ẹ̀kọ́ ẹni tí annabi ní ọkànjú mo ní bàbá gbọ́ntá annabi ń wíyé annabi wá là níbi hadithu shafa'a annabi sọ̀rọ̀sọ́lọ̀m níbi gbogbo wá bá wá dàmú lọ wá ta dàmú lọ ẹ̀yìn wọ́n wà padà sọ́dọ̀ wọn annabi muhammad sọ̀rọ̀sọ́lọ̀m ìta annabi ń tọrọ náà nù pé kò ma annabi adama àfikíní àfihàn kan soso ẹ̀sì máa bá mi bẹ́ lọ́hun èmi mọ́fẹ́kọ́ lọ́hun ó fún sọ̀lọ̀lọ́hù àríyí wọ̀sẹ̀lẹ̀. ibi ta wá ń lọ ni pé bá nẹ́bì tí wá tó lọ́dọ̀ ọlọ́run yẹn náà anẹ́bì ní bọ́bá wá dìjọ́ náà òun ọ̀kàn ní kàn já gìrì pé ọlọ́ndàkùn forí jẹ wọn jẹ wọn mọ́ lọ anẹ́bì ní fa asjudu tahtala arṣi ìwà lọ forí kanlẹ̀ ní di alẹ́ ara ṣe ọlọ́run anẹ́bì ma wá yin ọlọ́run Ni mẹ́sàn mẹ́wàá báwa tí ma wí yóò báhùn yẹn ni pé wọ́n ma yin ọlọ́run kọ́dà nẹ́bí sọ̀sọ́lọ́m ní wábí mahamid lam akun àrífọ́ annabi lóhun ó fi àwọn nǹkan mí yin ọlọ́run tó ń gan ọmọ nísìn tọ́lọ́run ọ̀sẹ̀sẹ̀ kọ́hun gbáhùn sọ́lọ́lọ́ ọlọ́run àmọ́kẹ́ tí ìyanu rẹ̀ béèrè ọlọ́run òsì ní jìpa fún ọ ọlọ́run títí títí ọlọ́run wà sọ fún un pé ń bẹnu hadithi bẹ́ẹ̀ annabi ló wọn ọmọ iye wákàtí iye ọjọ́ iye oṣù tó wọ́n fi wà níforí kanlẹ̀ bẹ́ẹ̀ títí tọ́lọ́run ó fi wá pé ẹrùfà rasak wọ̀sẹ́l tọ̀tọ̀ wọ́ṣfà àti rípọ mọ̀wá lọ́lọ́un wọ̀sẹ́l tọ̀tọ̀ gbogbo ń tọ bá fẹ́ ni ó bèèrè á fún ọ wọ́ṣfà tó ṣàfà sí pẹ́ gbogbo ẹni ọ bá wọ̀ àgbà pẹ̀rẹ̀ fún wọn anábi nígbà wọn lòun ọsẹsẹ a yin ọlọ́run ni a kí ọlọ́run bó ti fẹ́ ẹ̀yìn tó tọrọ nǹkan lọ́wẹ́ iná àdáàbò dùn áwùn anábí ibrahim ní rọ́bì ìyẹn ni pé mọ́ sọ̀rẹ́ndà ara mi pé ẹmọ̀ tún máa rọ́bì ẹn my lord no ní lord gidi àtọ̀fẹ́ni tí wọ́n ń tàn tí wọ́n ń pè my lord tí ò ní ẹ̀mí ara ẹ̀ gan ara tún máa rọ́bù ni almaliku ẹni ó ní nǹkan tẹ́nìkan ò lè bá dù nígbàtàwọn kan dé tí wọ́n láàrín fẹ́ wó kàábà

ẹ̀dàkùn ẹlẹ́yìn lọ ga wọn afẹ́ rí yìn pàtó wọn náà sì gbọ́pọ̀ gara maka ní ọ̀nà ẹ̀ níkọ wọlé nígbàtí abdùmùtọ́líbí ọmọ sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tí abraha pé ọba wá ọ̀tọ̀ ní tí ń sọ sọ pé wọ́n lẹ kóra mẹ́mẹ́ ni ta wá sí ni a wá wó kàábà oníwọ́n kóra ó ní tó ẹkọ́ òun owí nù ó ní torí pé ana ìbítà ń lọ́nà ana rọ́bùl ebìlì ana rọ́bùl ebìlì èmì lè mí ní àwọn ràǹkún mẹ́tẹ̀ ẹkọ́ wà iná lè bẹ́ ti rọ́bán yàmíhì ilé tẹ́lẹ̀ wá wó náà ọlẹ́ ni ó ní gẹ́bà máa wò yí ran tẹ́bà fi máa wó lè rẹ̀ àmọ́ ẹ̀rí àwọn ràǹkún mẹ́tẹ̀ ẹkọ́ yìí ana rọ́bù al'ebili ẹmọ̀ pé kọ̀ sọ pé òun lòun dáwọn ràǹkúnmí ìtumọ̀ rẹ̀ léde lárúbáwánù alìmọ́lékù ẹni ó nẹ nǹkan èmìlèmí ni ràǹkúnmí o <laughs> ilé tẹ̀sílẹ̀ fẹ́ wó náà ẹbọ́lẹ́ ni ó ní ana rọ́bù al'ebili torí náà annabi ibrahim bàbá ńlá wa ọjẹ́wọ́ fọ́lọ́hun pé ìwọ ló ní mí o rọ́bì ìwọ ló sé kíní wọ́n ló ní mí o n tó wọ́ ló lè fi mése o tó ma rọ́bùnù kọ́dá ìwọ ni gbogbo bí n ti ń gẹ́yàn ìwọ ní o bí kí n má jẹ bẹ́ẹ̀ má ìwọ ní o gbogbo yóò ní jẹ́ kí ni rọ́bì ọlọ́run gbogbo hádà min àdábí àdúwà inú àwọn ẹ̀kọ́ àdúwà ní tẹ́lómí ọkàn ma wá ní àsàdúwà àsàdúwà àsàdúwà àwọn náà kọ̀ gbà inú tí ma má dọ́ agbánu annabuwa muhammad sallam tọ́jọ́ ga wa nù se títí títí tọ́lọ́hun gọ́ fi wá pé á ó ti wá tó gẹ báyìí ma wá bèèrè ta kọ́ ń bí ọ̀rọ̀ ibrahim pé rọ́bí ìjà ọ̀ẹ́sẹ̀ wá pé in ti mọ̀ fẹ́ ni ó àmọ́ mọ̀ jẹ́wọ́ pé wọ́n ló ní mí o rọ̀bí ìjà alhàdà baladan àmìnà àwọn annabi ọlọ́run àti gbogbo ẹni tí ọ bá jogun wọn pàtàkì jùlọ annabi ibrahim tó lúwa ní jàálnáka lè náà sí ìmáàmà àṣíọ́ ní kíni àṣíọ́ ní lídá àṣáájú fáwọn èèyàn asọ́njò ní pé ọ̀tọ̀ ní lídà ọ̀tọ̀ ní gíní ọ̀tọ̀ ní rúlà mẹ́rin bá jẹ́ lídà olórí rẹ̀ olórí dáadáa irú àdó àti ọmọ jáde lẹ́nu rẹ̀ ní ìjà aláhádá baladan amina. alágbọ̀rọ̀ ìmọ̀ tọrọ pé kí lè tòun nìkan tó bí yóò pọ̀ bá lè dàrú léyìí tí ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ rúlà lónìí kọ̀tọ̀rọ pé kí ọ dáa fún àwọn ọmọ òun nìkan àwọn ọmọ tẹlòmí ọ̀bá àmọ́ra yé gbé tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn tí ń wáṣẹ́ nàìjíríà lónìí tọ́ kàwé tí ò ríṣẹ́ àwọn kan sí ń rí sáàfù iṣẹ́ fọ́mọ tí ń bẹ ní jss kọ́dà wọ́n san sálárì fún wọn tí ọba ti di ìparí oṣù kọ́kọ́ rẹ̀ ọmọ jáde nù fáúchà ó sì mọ̀ pé ìtumọ̀ yíò ní pé ọ̀kan náà àwọn ọmọ tí ń rìn kí lóòrùn tí ń gbé fáìlì kí ayé tí ẹnu àmọ́kẹ̀yàn mọ́rò pé òun mú jẹ láyé yé o ọlọ́mọ bí ẹlòmí látara àwọn ọmọ òun náà látayé ń bí wọn ní lójútù bọ́rà mẹ́ran lọ́lú èbó mẹ́ran lọ́lú kìíní kọ̀ náà gbogbo ẹ̀ gbogbo tí wọ́n kójọ òun náà yọ ba ogbó ẹ̀jẹ́ bí sálárì ọdún kan lọ gbà bí ọdún mẹ́wàá ní ìjọ tí sálárì ogun ọdún ò ní ràn má ní ó bèèrè ẹ̀tọ́ rẹ̀ torínà ẹjá jìnà sábò sí o gbogbo ọ̀nà ẹjá jìnà sábò sí olú ọ̀fẹ́ o ọlọ́run tó sọ haram to zulma aláànàfsì èmi ní ọlọ́run lóhun ọlọ́run ní tóun bá bóyàn sí kọ́ọ̀tù ó but despite that òun gan ní haramu haramtu olúwalẹ́mẹ̀ gan ní fẹ́mi ọlọ́run gan o haramu ní kí n sàbòsí ọmọ annabi adamu ọmọ ààbò ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ sí orùpó wọn lọ láfẹ́ ló fò kò rí bẹ́ o èyàn bá lọ láyé yàyìn kò ní lọ lálìkìyàmà o gbogbo ọ̀nà tí àwa náà bá mọ̀ pé a fi ń mú nǹkan ní nǹkan mọ́ ti wa ìtúnbà bò sínú o gbogbo ọ̀nà tí yàn bá fi ń se kíní tí ń mú nǹkan ní nǹkan mọ́ ti ẹ̀ torí bóyé ìbò táa ń wí corruption kankan gọ̀jọ́ ma yé ẹlòmí corrupt yóò sún mọ́ bú àwọn kan pé àwọn tó corrupt inú ìwọ́ ń kọ́ nǹkan ní nǹkan tí wọ́n náà mú mẹ́tí ẹ̀hùn lábẹ́lé rẹ̀ ẹ̀hùn náà <laughs> àbòsí ni oun tó ń bèèrè bí ọba rí gbà láyé ọgbà lálìkì àmà torí nù tó yẹ kémi àtẹ̀yìn ká máa ronú sí tí sì máa bà mí jẹ́ gbogbo àwùjọ tẹ́ bá ti rí tàn lè nà ká sẹ́nìkà àbẹ́yàn méjì pé wọn mọ́ ajẹ́ gbogbo aládọ̀tí bọ́rọ̀ wá ti rí nàìjíríà nù ara wọn kan inéjì nísìn bí àwọn olórí orílẹ̀-èdè wa nísìn buhari <laughs> àwọn kan láàrín opposite lọ́lọ́m fẹ́ ká èyí tí a àwa ń celebrate ní sí pé àà ah, sáwọn kí ní àà ah. àmọ́ mélòó ni wọ́n gbogbo àwùjọ wa àti national level àti state level àti local government level a ma nàka sí méjì mẹ́ta ni in túnmọ̀ pàwà kan àti indict ara wa gbogbo àwà yóò kù ti gbà pé kíni jẹgudu jẹra láwà ìtàwọn ibi yàtọ̀ <laughs> ọlágbára ò torí àwà gan tí ń dájọ́ fúnra wa nù èyí tó yẹ ni pé ní ààrẹ àwọn díẹ̀ yìí ni ọ̀gbọ́tọ̀ ọlọ́run ọ̀gbọ́ta nẹ́bí wíwíwíwí ọ̀gbọ́ àwọn díẹ̀ yìí ni àwọn díẹ̀ làwà ń lè nà ká sí pé àwọn tó dáyì indictment ní fún gbogbo ara wa pé gbogbo àìlàdà kọlọ̀nkọmọ́sá sàánú wa ọlọ́njáwọ́ ọmọ àwọn tí ó dá bó tilẹ̀ òkun ó kéré máa àmọ́ ẹ̀rí pàtàkì jù lọ ọ̀rọ̀ àbòsí nítolúwa bá fi sọ pé haram tó zolma alá nàfsí èmẹ gan ní ọlọ́run ní bọ́bá sí èyàn lábòsí kí ló se bọ́lọ fẹ́ gbé lọ but ọlọ́run ní tóun ti pé kọ̀sẹ́ tí ó bí mìún náà èmẹ gan wá ní àbòsí tàbọ́ọ̀là mú ẹmọ́bùra yí sí ò kò sí tí ń jábò sí ju mo ti wí ní èyí tí ó tètè yé wa òun ní kíní ìmú nǹkan ní nǹkan mọ́ téèyàn <laughs> gbogbo ọ̀nà téèyàn bá fi máa dánrú ẹ̀wò torí lọ bẹ́ o bẹni wọn bá dúó pọ́ wọn gba nǹkan wọn lálìkìyàmá ànábì ti ní kò sí tó fi sán mọ́ àfikíní àfihàn àwẹ̀ ogbó sẹ́rì rẹ tó se bọ́ bá sì tán wọn ní pé sẹ́rí pé kò kù mọ́ kọ̀ tán o wọ́n ma múnú ẹsẹ̀ tọ̀hún wọ́n ma kọ́ sí wọlọ́run ẹ̀n mọ́sá sánú wa pọ̀tíkáwà náà tají pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ tó bá jẹ pọ́rọ̀ tèyàn ọ̀nà láyé tí ó nà tán ni àbí mo ti wíńdò ní ẹlòmí àbò síhun ó kójọ òun gan kọ́nà òun ni ó sì rojọ́ rẹ̀ òun ni wọ́n bí pé ó kójọ àwọn kan jọ ma gbádùn ẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ sàmànáwà o torí náà àdó ẹ̀rọpọ̀lọpọ̀ àwọn tí àwa náà mọ́rọ̀ tí ń jáde lẹ́nu wọn ohun ẹnìkan lẹ yóòbá lẹ yóòbá wa iná ni àìní dákọ̀ọ̀lú jọun ní ẹnìkan lọ pòló fún pòun fẹ́ jọ lórí orílẹ̀-èdè mùsùlùmí náà ní ẹni tí ń wíyé o wọ́n fẹ́ jẹ olórí orílẹ̀-èdè tó wọ́n ó se ní àwọn obìnrin tí wọ́n àgbogbo ọsásírò gbogbo bóò náà ń parọ́ ní bóò tọ́ ní sẹ́mọ̀ pẹ́nu wọ́n máa dùn bí a bá ń wà tí wọ́n wáhùn mo sì sọ ń bì kan jò ní òṣèlú síse ẹsẹ láńsẹ́sì ma parọ́ ò bẹ́yìn ti gbọ́ yé alkẹ́dìbò halal lè síyásì ya mẹ́bà tí ń sóṣèlú halali nìrọ èmì ọmọ bí wọ́n bá mọ ohun wá bọ́lọ̀wọ́ ti bí ẹni tí ó sòṣèlú pé ẹbọ́ parọ́ ń jọba yìí bẹ́ẹ̀ ni ó bí wọ́n náà ó tọ́rá e, ọ̀pọ̀lọpọ̀ òṣèlú ti rò mọ́jẹ̀ kí islam kọ yọmọ́ ọlá ní títorí pọ́ ń sóṣèlú ọsáàwí ogbon tí ó wí bírọ́ ni bí ó tọ́ ni èyí ń káwà fẹ́ lò àmọ́bí tí a ń lọ ni pé who is a leader and who is a ruler nínú ẹni tí wọ́n ń pè leader ni ẹni tí wọ́n lọ báyìí náà ẹni tó fẹ́ jẹ olórí tó fi lọ báyàn sẹ́mọ̀ pórí pásáájú náà ni pé irú yìí lágbọ́dọ̀ wí fún kẹ bá wí báhùn èèyàn gbọ́rọ̀ ẹjọ́ ẹnu rẹ̀ tán ẹgbẹ́ kí ni bàbá òwí pé òun gbọ́ ogbon tó wí òun gbọ́ ogbon tó wí àmọ́ sórí ogbe ilé ìtò ń wí nígbàjọba àgbìmọ̀ ìṣẹ̀lẹ̀ òun ó ti kú tó ń kí ló ṣe fún onísìn ṣe lídà ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báhùn gbogbo tí ń bá ń wúrú wà bí tí ń sọ̀rọ̀ nǹkan báhùn is not a leader mi bá ń ibrahim tó lúwa ṣe ní ìmáàmà gbà tí ó wà bẹ́lọ̀ ní baladan ah. amina gbogbo olú yìí olúwa bá ń fi lọ́kàn balẹ̀ ah, ọmọ mélòó là náà bí ibrahim bí <laughs> tàbà pé tàwọn ọmọ rẹ̀ ní tún sí ìjà alhada baladan gbogbo tí ó bá fẹ́ já sáájú gidi irú àdúà rẹ̀ ni àdú ẹnu nìkan sì kọ́ agbọ̀dọ̀ rí nù sí sí rẹ̀ náà pé a ah, ìjà alhada baladan amina. Ah, pé olúwa sí gbogbo olú ìbá ń se bá ń fọ́ọ̀kan gbogbo olú ìbalẹ̀ wọ̀rùzúk ahàlàwú gbogbo ẹn tí ń gbénú olú yìí makala nabi ibrahim ń wí o wọ̀rùzúk ahàlà gbogbo ẹni tí ń bá ń gbénú olú yìí ahàlù gbogbo ẹni tó bá jára inú olú yìí sẹ́mọ̀ pé kò ṣeé kí ọmọ lọ́ta wọn <laughs> àbí ẹnìkan bẹ jẹ́ wà bọ́bá ẹgbẹ́ nìkan ò ní lọ́ta annabi muhammad sọ̀sọ́lọ̀ kọ̀ ẹkọ́ lọ́ta mẹ́ka annabi ibrahim owó yíhun ẹlùmí ọfẹ́ lè pé bọ́bá rí ọ̀nà tàtẹ́gùn òfin ní fẹ́ sílé àwọn political opponent rẹ̀ pé ẹ̀dínà àtẹ́gùn kọ̀gbọ̀dọ̀ amina gbogbo ẹni ọba já sáájú àdúrà tó gbọdọ̀ máa jáde lẹ́nu rẹ̀ ni gbogbo olú olúwa bá ń fi lọ́kàn balẹ̀ wọ́rùzúk àhàláwù gbogbo èèyàn bẹ̀ ọ̀tá ni ọ̀rẹ́ ẹ̀hun ni òun máa rí ni òun ọ̀má rí ni sógbé mọ́kà yíná olúwa wọ́n jẹ́ jẹ́ ìmú òrìsíkù àásìkí bá ń sáàsìkí tí wọ́n ma jẹ pàtàkì jùlọ mínà thamarọ̀ ní nǹkan èso èso tí wọ́n ń jẹ ń gbà wọn tán nabi ibrahim ń bèèrè kọ́dà ń gbà tán nabi ibrahim wá wò pé à yí se mọ́ wá torí pà ń pè kí níkan ní alẹ́ àti dáú fi dùnà inú ngbà tán àdùá nínú tí è jádù ọgbà tọ́lọ́wọ́ ọ̀fẹ́ òun ni alẹ́ àti ìdáú fi dùá kíyàn ma kọjá àlà ń bí àdùá kíyàn ma síkíní kọ ma kọjá àlà níbi àdùá kọ́lọ́lọ́ lè bínú sí yàn kí ni tó ma kọjá àlà ìntọ́ ọmọ pé kò sínú ètò ọlọ́run ọlọ́run èsè kọ ma ní kọlọ́run òsè fún kíyàn nísìn ọlọ́run wọ́n ní gbogbo nǹkan lọ lágbára àlákùlé iṣẹ́ ìkọdíò àmúwọ̀n fẹ́ níyàwó kò sì sí ọmọ fún ní kò sí tọ́lọ̀wọ̀n lágbára kọba kọba àmọ̀pọ̀ lágbára ló ti fi ṣe rí àmọ́ ti ní kò sí nínú súnnà tó wọ́n mọ̀ continue súnnà ní pọ́kùnrin àtòbìnrin ọ pàdé kẹ́yìn yóò tó máa wáyé àmọ́kẹ́ bá mọ̀ pé mọ lágbára ọwá se gbogbo orú yóò tí ọmọ wá sí làákà yìí náà obìnrin tí ọ̀sọ́kùnrin tó súnmọ́ ọyọ́ ànábì ìsálára rẹ̀ ọkùnrin tí ó sún mọ́bìnrin ọyọ̀yà ńlá wa Hawa lára bàbá wa Adam hmm? kí ló dúnkù èyí tó wá kù ní pé ọkùnrin àtobìnrin bẹ̀bá wa papọ̀ náà ẹ̀mà bímà èyí ń lọ́wà ní ọkàn tí ní òsúnnà tó wọn ọlọ́run àwọn tó wọn ó jẹ kọ́ yàtọ̀ lòun ti ṣe kíní lòun ti jẹ wọn yàtọ̀ kíyàn wá pé òun ládùá kan wọ́n ní kò sí tó agbára ọlọ́run ọ̀ká adàmínà lè àtìdá yìí fi dọ́ha inú tó lú ọ̀fẹ́ ni o àbí ike ìgboro àwọn àdúwà ránwọ̀n àwọn tàà máa se fúnra wa tàà tànra wa àwọn náà ẹ̀ ní kú láíláí kó fi jọta ní ìgbọ̀ ọdún ọdún kan ní mélòó nìkan nìkan ló gbogbo àwọn ilé ìmìnàlẹ̀ ẹ̀tìdá ìfìdùn à tàà nẹ́bì ti wọ́nà ẹ̀mẹ́ rẹ̀ ẹgbẹ̀rọ̀ kọjá àlàkọ́dà bẹ́ẹ̀ bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run mínàlẹ̀ ti dáàfi dùn á oníkéyàn má lẹ́kọ̀ọ́ kọ má lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run tó dáa olúwa fẹ́ kò se nǹkan báyìí bọ́ báyìí sì se ń jọba ya fẹ́ mọ́ nàìjíríà iná làwọn èèyàn ti ń sọrú ẹ̀ láàdà mínàlẹ̀ ti dáa í fi dùn á ìkọjá àlà inú ẹ̀rí eléyìí annabuwa muhammad sallallahu alaihi wasallam inú àwọn sọ̀hábí annabi sọ̀hábé kan gbọ́tọ́mọ rẹ̀ ń bẹ lọ́hun jọ kan kí ni ń wí allahumma inni as'aluka gurfatan fil janna tulu ha kada wa ardu ha kada ọlọ́run dákùnmọ́sà bá ń kọ yàrá kan lálìjanna kọ ga tó dèdè yẹ mẹ́ta báyìí kọ fẹ̀ tó dèdè yẹ mẹ́ta báyìí mẹ́ bá fẹ́ wọbẹ̀ kọ yà wọ́n gbígbà tí ń se sọ̀hábẹ́ ìwà gbọ́ tọ́mà rẹ̀ ń wì báwọn ti yàtọ̀ fún wa nù ọwá jágbe mọ́mà yìí yá ìntànẹ́bì kìlọ̀ fún wa ní ọlá nẹ́bì ti sọ kalẹ̀ pé àwọn kan padà dé yà àtẹ̀dúnà fi dùn àwọn ma kọjá àlà àdúrà náà wó sí láwọn se wọn pé bí nǹkan mi ò wọ́n torí náà wọ́n máa mi bọ́ọ̀bà bẹ̀lọ́run sálìláhàl jẹ́ náwọ̀kítàfì ipé kọlọ́run ò fi ọ wà lìjánà ò sì ọ̀dàmà àmọ́ ilé tó ga tó báyìí ilé tó bẹ̀rẹ̀ tó báyìí tí yẹ ilẹ̀kùn rẹ̀ rí báyìí nínú àwọn àkọjá àlà ní lálìjánà torí náà káwà náà fojú gbogbo níta fi ń kọjá àlà different examples sí mo ti fún wa yìí láwọn ọ̀nà ìkọjá àlà tánàbí fún wa sọlọ̀lọ́wọ̀ àléyìí wọ̀sọ̀lọ̀ wọ̀lẹ́ẹ̀lmọ̀ ẹ̀ndàlá bọ́yárò ilé ìlọ wá sí orí bàbá ńlá wa annabi ibrahim aleyhisselam wípé ńgbà tó ń wá ń pé kọ́lọ́hun ó kó fi gbogbo èèyàn lẹ́mí balẹ̀ ń mọ́ká kó sì se jẹ gbogbo èèyàn òun ọ̀fà ya fi sí àwọn tí ń ọlọ́run eléyìí ló wọn sẹ́mọ̀ páwọn mí bẹ tí wọ́n tẹ̀ láwọn ọgbà pọ́lọ̀hun bẹ ẹ́ free think àbí ilẹ̀ gbẹ̀ wọ́n pé àwọn ọ̀tẹ́ gbà pé ọlọ́hun bẹ ẹ́ wọ́n sì mí ẹ̀jẹ̀ òsì gbẹ́ mọ́ wọn lára pé sọ yẹ kéèyàn tó máa tọrọ àdúrà fúnra àwọn eléyìí pé kọlọ́wọ́n kọ́ sí táwọn eléyìí náà Allahu alam bóyá yíò ni bàbá ńlá wa Ibrahim ro ló fi wá fi kọmọ sí pé man àmẹ́nà mẹ́nuhun a ọlọ́run ìkọjá àlà o gbogbo wọn náà mọ́ fẹ́ kó ṣe fún àmá wọn tó bá gbọ́ ti ẹnu wọn ní o pé a sì máa wá pé kọ́rọ̀ a máa bẹ̀ lọ́n fẹ́ni tí ń takò kọ́dà ọlọ́run wá ní ùn man ámẹ́nà bí láhíwà lé omi annabi Ibrahim wí bẹ́ẹ̀ ẹni ọba gbà ní o tọ́ gbà pé ọlọ́run gbọ́lọ́run tó sì gbà pálìkì a máa ń bẹ̀ yàní pé tọ́ jẹ́ múmi ní òdòdó kódò olúwa ní kọ́ọ́là wà máa ń kàfàrà olúwa ní kọ́dẹ̀ tí ọba gbà ti wà náà sí láyé yìí àkẹ́ yóò mú ẹni tí ó gba tòun ọlọ́run tó se kèfèrí náà àti free thinker àti tí ó free thinker àti ẹni tí ń kíkan dákan sí àtẹni tí ó tí ó jẹ gbà pé kádàrá kan bẹ gbogbo ọ̀nà táwọn èèyàn fi ń kẹ́yìn sí tọ́lọ́run wà máa ń kàfàrà fáùmà tí ìrùhú olúwa ní máa jóun náà gbádùn máa jóun náà sí kíni kọ gbádùn àmọ́ kíni kọ̀ líìlà díẹ̀ náà ni ò bilọ́níà tí ọ̀ se tọ́lọ́un kọ́ sí díẹ̀ náà wọ́n mọ̀ wípé àti ẹ̀yí pọ̀ kọ̀pọ̀ ló sún wọn tọ́lọ́un kọ̀lí láni kọ́dàbíyàn ní trillion tí ó sì se tọ́lọ́un gbogbo gbádùn tó gbádùn kíní kọ̀lí là torí pé compared to ìyà tí ó jẹ lálìkìyàmà gbogbo bilọ́níà òpin ẹ̀ ní tí 40 years yọ́sà dàgbà tó mọ̀ pé nǹkan kan jẹ́ bílíọ̀n yóò sì débì kan tó gbé àwọn dr even ga gbé ẹmẹ́jẹ wọn jẹran mọ́ wọn gbọ́dọ̀ kọ̀jẹ́ ilé jẹ nkankan gbé bọ́bá dàgbà tí ó ti tè kó láyé gbé ẹgbà bàbá wọn gbọ́dọ̀ mú ṣúgà mọ́ wọn gbọ́dọ̀ jẹ mílíkì wọn gbọ́dọ̀ jẹran o <laughs> gbogbo ẹ̀ ló sì nílẹ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ yọ́wà lọ alkiyama lójọ́ tó se pé ní wà inna yawman inda rabbika ka alfi sanatin mimma tí ọjọ́ kan ma ṣe dédé a thousand years yọ́ ma wá jí àlọ́gbèrè ṣe kọ̀lílá kí gbogbo bílíọ̀nù ayé kọ̀lílá ni ó kéré tó ma nẹ́bí adama bá nírònú fa umartiruhu kọ̀lílá olúwa ní ìwọ ibrahim kọ́dẹ̀ ni tí ó se kèfèrí náà fa umartiruhu kọ̀lílá òun náà ma jẹ́ kọ́ gbádùn àmọ́ gbogbo gbádùn rẹ̀ kọ̀lílá díẹ̀ báyìí àṣìyàn ìwọ́n tí wọ́n máa gbà kíkọ́ra ní wá pé kọ̀lílá ní rú àwọn àdúró lè tí wọ́n ń kọ̀ntró bílíọ̀n a kọ̀lílá ní kọ̀mpíàtò tí ń retí rẹ̀ ní yà lálìkìyàmọ́ yọ́ gbàgbé gbogbo ẹ̀ rárá kò ní kò ní díjọ́ kan jẹ́ gbàgbé gbogbo ẹ̀ ní tí náà fi mọ̀ ní pé ọlọ́mọ́jẹ́ ọrá padà sí ibú bẹ́yàn bá ti lówó tí ń jẹ tọ́ dá tí ń lo tọ́ darí tọ́ wá yíwọ́ fún ọ yẹ kí wọ́n bá pé ọmọ èèyàn kọ̀ líláyìí tí ọ̀bá rí bẹ́ẹ̀ lójú rẹ̀ ni ọ yẹ kí tí èkú kí ọmọ rántí kínú rẹ̀ ó sì máa dùn pé ah, òun ti jáde rí <laughs> àbí tọ́wá ìsì fẹ́ ronú ó sì máa lè ronú mọ́ ẹ̀yìn tẹ́bí bá ń pàápàá àti yórí kébí ó sì bálìkì àmà náà ti rínú yọ gbàgbé gbogbo ẹ̀ gbogbo gbádùn tayé yẹn yọ gbàgbé eléyìí ní ká fi ránra wa létí àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ọmọ ànẹ́bí adámà kan máa dàmọ́ ara wa unnecessarily in tó dájú ni pé kò sí ẹ̀rí kan tí ó tó wà contrary to that wípé bẹ́yàn bá ti kú láyé yìí yóò tún máa mọ̀ tí àwọn kan ń se yọ́ wá concerned pẹ̀lú kí lọ máa ń jẹ ní bó làwọn ìyàwó òun rí lẹ́yìn ìjí wọ́n fèsì ti tayọ gbogbo wàhálà ẹlòmí kẹ́lẹ̀ ẹlòmí ó tún pẹ àwọn mẹ́rẹ̀ tó ń bá lọ tán ẹgbọ́dọ̀ sí kí ní kí lọ kàn jẹ mọ́ kọ́dẹ̀ ẹlòmí ó pẹ àwọn mẹ́rẹ̀ kalẹ̀ tó bá ti ọ̀ lè mọ̀ mọ̀ kò sí ọ̀ tí ẹ̀ lè mọ̀ bí wọ́n ń se fìdáhù mọ̀ yes that's the truth èyàn yọ̀nda fún ọwọ́ bá se kíní lẹ́yìn mi tó bá pé àgbọ́ ìsìn wa yé débẹ̀ ni kàrà àyàn ọmọ níwọ̀n àbíkọ́tí ẹ̀mọ́ sí pé yíò bá ti lọ ọ̀tánù kí ni wọ́n ń se lẹ́yìn rẹ̀ wọ́ ti ẹ̀ níwà wí àmà tí wọ́n fèsì lọ́hun ti ju tó máa rántí pé sẹ́nìkan se fìdáhù sẹ́nìkan ò se fìdáhù máa ìbí sọmọ kan rí lèwé lọ sọ́kan ò sí àwọn kan ọmọ gbọ́nranjúmọ́ kí lọ́kan jẹ́ mọ́ gbọ́rọ̀ alìkìyà mọ́ kọmpiátò ayé bó ti rínú bó sì kíyàn understand ìgbésí ayé àti tọrùn torí náà olúwa ní fa'uma tí òhú kọlìlà yóò gbádùn o àmọ́ díẹ̀ náà ní o in the aftermath thumma at-tarruhu at-tarruhu ìtumọ̀ terror lédè lárúbáwá wọn ni bí ìgbà tí wọ́n gbáyàn lẹ́gọ̀ pé kọ́kọ́rí sí bẹ̀rún ẹni tí ọ̀fẹ́ lọ olúwa ní at-tarruhu in fọ́sí ẹ̀ wọ́n ti lágbára ìlà àdábìnnáà lọ bí yá náà ìyẹn ni pé àṣẹ ọ̀rọ̀ ọjá ànámọ̀ ò nídi tíkẹ́ẹ̀tì pé a ní tíkẹ́ẹ̀tì kò nídi wọ́n bọ̀ já pé a èmi ọ̀gbá èmi ọ̀gbá tíkẹ́ẹ̀tì kò nídi àtọ́rùhú ìlà àdáàbẹ̀ olúwa ní ma fọ́ sí ẹ̀ lọ́bẹ̀ kọ́dà bí ọ̀fẹ́ lọ ed tọrọ ọ̀rọ̀ ìlà àdáàbẹ̀ wà bí sá alìmọ̀sí ò oh, olúwa tún pìtì ọmọ ànẹ́bẹ̀ adama wà bí sá alìmọ̀sí rẹ̀ kọmpiátò gbogbo tó lòun gbádùn láyé yìí bí sá bí tó padà sí ìburú ọlọ́run tó ń kánú wa pé fáwọn tí ọ̀rọ̀ kọ̀ lílá lóòótọ́ àmọ́ bí tọ́rọ rẹ̀ padà já sí fàbí sá ibi tó ẹkẹ́yàn ọ̀hẹ́ndọ̀pù sí kọ́ yìí ibi tó parí ẹ̀ sí ìburú lè tí ń jẹ́ àpadà sí ibú kọlọ̀nkọ́ sọ wá mẹ́ torí náà ilé ní àdúwà bàbá ńlá wa anábi ibrahim aléhì sọ́látù wasalam tó sì ní ẹ̀kọ́nú tó pọ̀ fàwà náà pàtàkì jùlọ ọgbẹ̀ntọ́ bá wà wájú kọmọrù bó ti yẹ kí tínkì asájú ọmọ rí kọ́dà àdúwà asájú ìwọ̀ ọ̀gbọ̀tọ́ ara tí ara sacrifice pé ẹ mọ́ tẹ̀lé mi òun ni pé ó di ẹni gbogbo èèyàn kìísà àwọn ọmọ tí ẹnìkan ló ní ọmọ kìísà àwọn ìyàwó tí àwọn ìyá rẹ̀ nìkan lọ́kàn ọmọ ọba ti mọ̀ pò nírú quality yìí pé ẹmọ́ ti mi síwájú ẹni thamarot àmọ́ ogbẹ́ tí a bá tì síwájú ta wá rí pé bí wọ́n bá kó nǹkan mẹ́wàá wá méjì ni ó fi hàn wá ó sáàfù mẹ́jọ fáwọn ọmọ tí ẹ̀ èrú lánà kìí se lídà asáájú gidi kan ní ìsẹ̀ báhùn tọ́bá jẹ́ ìmáàmù asáájú dáadáa ẹjọ́ ibrahim aléhìsọ́lá tó sọ́lá gbogbo irú nǹkan báyìí bá kángun sí lọ́dọ̀ òun láwọn alfa jọun fi ma rí ipò ìjásáájú àwọn a ma rí gbẹ́bí àdánwò tí ẹ bá ipọ́ bá di kàráǹgídá àwọn ẹ̀tẹ́rí gbà torúpá wọn ma ń tí ó túnmá tí ẹ bá sì wá mọ̀ pé wọn lágbára rẹ̀ kọ́mọ̀ ulẹ̀ sí kíní wọn ulẹ̀ tọrọ ara rẹ̀ bọ́ọ̀ kó lè yẹn lè jẹ́ ni ọlọ́run ó lè já àfá bọ̀ tí ọba ní kọ́lítì yí wọn èyàn ti jú rẹ̀ nínú àwọn tó bẹ̀rù ọlọ́run jù òun ni àbú dárìl gẹfàárí nínú àwọn sọ̀hábí annabi tọ́lọ̀sọ́lọ̀ tó ní bẹ̀rù ọlọ́run jù tó ní ìkáyé àwọn olè bá yí gbénú olú ìmọ́ ìwọ́n lọ gbé auskati madina ibẹ̀ ní kúdébà ayé mélòó náà wọ́n sì ń jẹ́ ń jọun náà ayé wọ́n gun ràkúnmí wọ́n gun nkankan ni ti pọ̀ jù lójú àbúdárì àbúdárì ẹni ọbẹ̀rù ọlọ́run ni wà nẹ́bì mórí tọ ìyàn lámọ́yìn pé kó se nǹkan báyìí mórí tọ ìyàn lámọ́yìn kọlọ̀ mú pò báyìí lọ́kọlọ̀ ah, èmi náà lè ṣe annabi ni innaka mru'un da'if innaka mru'un abudhari ọlẹ ní leadership quality da'if ń bẹ̀rún abudhari ẹ̀ṣẹ̀ da'if ń bí ẹ̀sìn kọ̀lẹ́ ń bí ẹ̀sìn kọ́lá kọ̀lẹ́ ń bí àmánà but anabi asẹ́sẹ̀ pé àwọn qualities kan bẹ tí leader gbọdọ̀ ní o ní mọ́kúbára rẹ̀ ẹ̀nàkàmọ́ oún dọ̀if ọlọ́wà di pé àwọn wá ń sáré kí alẹ̀ póstà kọ́dá àwọn ọmọ ẹlòmí ń pààyàn torí kọba jẹ́ tí ó lè jádánwò fún mùsùlùmí lẹni tí ma ronú differently torípáwà ní basis agbọ́dọ̀ máa wo pé báwọn kan ti ń se àwọn tí ó gbà pálìkì àmà kan bẹ́ ọlọ́nkọ́ mọ́sá se àmàlẹ́ nìkọ̀ọ̀kan wà ó mọ̀ pé lórí ayá iná kàdó báyìí náà tọrọjọ́ ti lọ inṣáàlá àtètè lè bẹ̀rẹ̀ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين